إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allahu subhanahu wa ta'ala àtọ̀rọ̀ salatu fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam insha Allah atuma tẹ̀síwájú lórí tafsir al-Qur'an al-Karim láti inú suratu ash-Shu'ara aya 69 أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال أن يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين قال الله سبحانه وتعالى أتصانق إتاء نبي إبراهيم عليه الصلاة والسلام أتي يارب ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni watlu alayhim naba'a Ibrahim ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam máa sọ fún wa kà fún wa ìró anabi Ibrahim alayhi salatu wa salam ìkọ́lá li abiyihi ọ̀rọ̀ àwọn èèyàn létí nígbà tí Ibrahim alayhi salatu wassalam tí ó ń sọ fún bàbá rẹ̀ wa qawmihi àti àwọn èèyàn rẹ̀ ma ta'budu kí ni nǹkan tẹ́yìn èèyàn sìn ọ̀lù wọ́n fún lésì padà pé na'budu asnaman òṣàlàwánsìn fanadhallu laha akifin níta ó dẹ̀ máa sìnú nítorí ṣe wípé àájòkó tí tá a tẹ́ bàtì tá a ní kúrò ń bẹ́ nígbà kan àbí níta máa ṣe ìjọsìn fún tá a máa gúnran fún jẹ́jẹ́ fún gbáralé lọ́wọ́ ọ̀sán tó bá dalẹ́ wọn ó máa sin àwọn ìràwọ̀ anabi Ibrahim alayhi salatu wa salam bí ọlọ́run bá ṣe sọ ìtàn rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ ní àwọn àyè nínú alukur'an karim sọ ọwọ́ ọ̀sán wọ́n sin àwọn nǹkan bíi tí wọ́n gbé kalẹ̀ tó bá di òru àbí alẹ́ àwọn ìràwọ̀ tó ti hàn wọ́n á máa sin àwọn ìràwọ̀ náà qala al yasma'unakum anabi ibrahim alayhi salatu wa salam ó ní àwọn nǹkan tí ẹni kéèké yìí tẹ́ ń gúnran fún àbí jẹ́jẹ́ fún aliyasma'unakum ìtẹ́dọ̀rọ̀ ìgbàtẹ́ bá ń kéèké orúkọ wọn tí wọ́n ń gbọ́ níta àwòyànfà'unakum àwòyàbúrún ṣé wọ́n ní àǹfààní kan tí wọ́n lè ṣe fún yín àbí ìnira kan tí wọ́n lè kó bá yín fún ara yín lẹ́gbẹ́ irin kalẹ̀ lẹ́yìn ṣèjọ́sìn fún lẹ́yìn kéèké lẹ́yìn gúnran fún fún ara yín ẹ lọ sínú gbó lẹ́gbẹ́ igi nínú igbó lẹ́gbẹ́ lẹ́gbẹ́ kalẹ̀ fún lẹ́ fún lẹ́ ń pèpè ṣẹ́rù ní àǹfààní kan tí wọ́n lè ṣe fún yín àlẹ́ smarúnàkù tí wọ́n ń gbọ́ yín bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n ìtẹ́dọ́rùn àwòyànfààrúnàkù àbí wọ́n láǹfààní kan tẹ́ ń ṣe fún yín tán ń gbọ́ bùkátà yín àwòyàdọ́rùn àbí wọ́n ní lára kọ́ọ̀lù balùwàjẹ́dùnà ààbà àná kàdàríkà yẹ fàálù wọ́n ní Ibrahim bára ẹ̀ sọ́wọ́ ọ̀rọ̀ pé ṣé wọ́n ń gbọ́ wa àbí wọ́n gbọ́ wa kọ́ lílé à ń bàbá títí wá níta bá wọn tó ṣe pé wọ́n ń ṣe ní níta bá wọn bàbá títí wá tí wọ́n ń ṣe lílé ṣolọ́pàá tó jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n ń ṣe tí ò dá tán wá orogún pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala olórí ẹ̀rí tán máa ní òun náà ni pé táwọn báwọn bàbá àwọn tí wọ́n ń ṣe lórí ẹ̀ olórí ẹ̀rí wọn náà nù olórí ẹ̀rí òun ni pé kí n ta báwọn bàbá wa tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ta bá rántí ìpìlẹ̀ tó ń jẹ́ à ń képe nǹkan míì lórílẹ̀ ayé àbáǹgbóran fún nǹkan míì lórílẹ̀ ayé ìpìlẹ̀ rẹ̀ òun náà ni ròyìnròyìn tíṣọ ìtọ́nù tó fi sí ọkàn àwọn èèyàn kan ìgbà tí àwọn ẹni rí kan tí wọ́n jáde láyé nínú àwọn tó ṣe wípé wọ́n jẹ́ àwọn bàbá bàbá fún àwọn anábìínú alayhi salatu wassalam ṣàìsàn ó fi sínú ọkàn àwọn ọmọ tí wọ́n bí kalẹ̀ ike ẹ̀ ṣe gbé èrè àwọn bàbá yín kẹ́ ẹ máa fi rántí wọn àwọn ẹni lé ní à ń gbàgbé irú àwọn èèyàn báyìí lásán ìròrí ó wà ní ọpọlọ àwọn èèyàn kan wọ́n sẹ́lẹ̀ fún àwọn yòókù àwọn yòókù náà approve ẹ̀ wọ́n gbé èrè wọn kalẹ̀ lẹ́ni tó fi rántí wọn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà ṣe máa ṣe lónìí tó ṣe wí pé ńgbà tá a bá níyàn kan lára àwọn heroes nínú ìlú ni àbára àwọn ẹni rẹ nínú ìlú a rò pé a fẹ́ immortalize wọn a wà lọ gbé ère wọn kalẹ̀ sí àyè kan wọn ní kinní kan square wọn ó gbé ère ẹni yẹn síbẹ̀ láti lè máa fi rántí sọ́dọ̀ àtàwọn àrọ́mọdọ́mọ wa tó bá padà wá wọn mọ rírì rẹ̀ pípé lágbájá ọmọ lágbájá ni bẹ́ẹ̀ náà ni ṣọ̀ìtàn ó sẹ́ẹ̀lì lórí fún àwọn èèyàn tí àwọn náà dẹ́gbàá bẹ́ẹ̀ wọ́n ṣe kalẹ̀ àwọn tán ṣe kalẹ̀ lọ ṣètọ́n padà lọ bá àwọn ọmọ àwọn yìí ìpè àkíní ṣe àwọn bàbá yín tí wọ́n lọ ní tí àwọn ń bọ nìyí ẹ̀yin ò ṣe ní àwọn náà tún tàn káàkiri láàrin ara wọn kò di pé àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìmọ̀ ṣe ìgbèsè ìmọ̀ àjẹjẹ ìgbáralé ìgúnran fún wọn sí ní ṣe ibi tí ẹbọ ìwà orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìgbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fún ẹ̀dọ́ ọlọ́mọba ibi tó ti bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ayé yìí ilé ìwà ní nǹkan tí àwọn èèyàn ń jogún ìlú lóníranran wọ́n bẹ̀rẹ̀ sí ní jogún ẹ̀ lọ́dọ̀ ara wọn wọ́n import ẹ̀ láti ibì kan ibì kan lọ sí ibì kan téèdé Mẹ́kà ó di pé àwọn ará Mẹ́kà náà èèyàn kan náà lọ sí Yemen ó import oríṣiríṣi òṣà ó gbé wá sí ah, Mẹ́kà ẹni tó kọ́kọ́ ṣe léyìí òun ni tí wọ́n pè ní Amr ibn Luhay òun ló kọ́kọ́ ṣe léyìí tó ṣe wípé ó gbé wá sí ìlú Makka lédi wípé nǹkan bíi three hundred and sixty ni àwọn òòṣà tí wọ́n gbé sínú Kaaba tí anabi Ibrahim alayhi salatu àti ọmọ rẹ̀ tí wọ́n mọ̀ ó di wípé àwọn òòṣà wọ̀nyí làwọn ará Makka náà ń sìn àwọn míì náà ń wá láti ayé míì láti wá kún wọn lọ́wọ́ ń bẹ́ẹ̀ anábì ibrahim alayhisalatu salam tó ṣe pé ọlọ́run ọba pa láṣẹ ìpé kó kọ́ kàábà òun náà bá àwọn èèyàn títí ẹ̀ ní ìlú tí ó ti wá ti àmẹ́sọ́rọ̀ eléyìí ìlú yìí ní modern day iraq ló wá àwọn èèyàn wọn níbẹ̀ ní tí wọ́n ń ṣe onípáwọn náà gbówó ṣàkalẹ̀ wọ́n gbé àwọn kankalẹ̀ pẹ̀lú orin ni àbí pẹ̀lú òkúta àbí pẹ̀lú ogi tó ṣe pé wọ́n ń sìn anábì ibrahim alayhisalatu wasalam wọ́n bèèrè lọ́wọ́ wọn wípé àwọn nǹkan tí ẹ̀ ń sìn yìí hal yasma'unakum iftad'un aw yanfa'unakum aw yadurrun tí wọ́n ń gbọ́ ìgbẹ́ ṣe ń pè wọ́n yẹn tí wọ́n ń ṣe yín láǹfààní kan aw yadurrun àbí wọ́n ní yín lára wọ́n ní ìnira kan tán lè ṣe fún yín pé tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tẹ́ ń ṣe yìí bóyá àdáwò kan ṣẹlẹ̀ sí yín bóyá ẹ kú ni bóyá ọmọ yín ó kú ni bóyá nǹkan oko yín ò ní wú bó ṣe kó wú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sọ nǹkan fún mi kí ni àwọn nǹkan tó ṣe wípé ẹ̀ ń rí láǹfààní bí àwọn nǹkan tẹ́ ń ṣe yìí wọ́n lè sọ pàtó ju pé kí ni bá a ṣe ráhùn bàbá wa tí wọ́n ń ṣe yìí torí pé kíní kẹta ń pè ní tawhidu rububiyya oníkíkà gbà pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ló dá wa ló ń ṣe jẹ ẹ̀mú fún wa òun ló ní ìkápá lórí wa òun ni ó gbẹ̀mí wa àti bí nǹkan lọ náà kan tó so mọ́ eléyìí àṣẹ́kùbọ̀ kínní yẹn ó sì ń bẹ lára àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì lélẹ̀ lára àfi ẹni tó ṣe wípé ṣàìtọ́nù bá ti mú pátápátá ṣùgbọ́n bí tí ṣàìtọ́nù ti rí àwọn èèyàn mú ibi tó burú jù lọ ni òun náà ni pé ẹ̀tọ́ tó yẹ ká wá fún aláàtàlá àgbàpọ̀ òun ló dá wa yìí òun ló ń ṣèdẹ̀mú fún wa òun ló ní ẹ̀mí wa lọ́wọ́ ẹ̀tọ́ tó yẹ ká fún a wá e fún àwọn ẹ̀dá kan tíṣọ ìtọ́n fi sí ọpọlọ wa wípé àwọn ẹ̀dá yìí wá important òun lẹ́ẹ̀fi rí èèyàn tó ṣe wípé yóò mú fọ́tò ṣéwù kan tó gbà pé ẹni ọlọ́run ni lọ́dọ̀ rẹ̀ ẹni yẹn lè jẹ́ ni ọlọ́run tó tọ́ ó lọ́ọ́ lè má jẹ́ ni ọlọ́run ṣùgbọ́n òun gbà pẹ́ ni ọlọ́run ni kódà kẹ́ni yẹn jẹ́ ni ọlọ́run yóò wá mú fọ́tò ṣé òun yẹn ìsílà kó sókun mọ́ kó gbé sọ́rùn àbí kó fi sínú àpò ó gbé sọ́rùn ìgbàgbọ́ rẹ̀ ni pé tóun bá ti ń jáde lé ìdáàbòbò ní fóun ìgbàgbọ́ rẹ̀ ni pé bó ṣe ń bẹnú àpò òun yẹn àpò owó mọ̀ kú sí ni òun ò ní tòṣì ìgbàgbọ́ rẹ̀ ni pé tóun bá gbé kọ́lé ìdáàbòbò yóò mọ bóun tó bá béèrè lọ́wọ́ rẹ̀ wípé a ah, ọlọ́run ọba ló bẹ́ẹ̀ ló sì jẹ́ ẹ̀mú fún a ní bẹ́ẹ̀ ni àwọn ń lo àwọn wọ̀nyí ṣe àkàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba yìí eléyìí èsì tí àwọn kẹfìrí mẹ́ka kan fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni máa na abuduhum illa yuqarribuna ila Allahi zulfa gẹ́gẹ́ bọ́lá wọn bá sọ fún wọn ní alukur'an ẹ amọ̀pá ń pè wọ́n gbóná fún wọn jẹ́jẹ́ fún wọn gbogbo nǹkan ṣe afẹ́kan sún wọn mọ́ lọ́wọ́ pẹ́kípẹ́kí ni àwọn ò dá àwọn ò mọ́ ẹlẹ́ṣẹ̀ ni wá ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run yìí tá a bá ń képe irú àwọn ẹ̀yìn sí pé kán ṣìpẹ̀ wa lọ́dọ̀ ọlọ́run ọba à ń gúnran fún wọn láti kán ṣìpẹ̀ wa lọ́dọ̀ ọlọ́run ọba ni argument wọn ni ìtàfin ṣe ni ṣùgbọ́n tí Ibrahim wọn sọ fún wọn pé alayhi salatu wassalam ike àwọn kẹtẹ́ ń pè yìí tí wọ́n ń gbọ́ ní èyí tẹ́lẹ̀ wọ́n lè tẹ́ bá ń pè wọ́n báwo yanfa'unakum ṣé wọ́n ní ìwúlò kan tán ṣe fún ṣáà náà fún yín lówó ni àwọn náà ń fún yín lọ́mọ ni àwọn náà ń ṣe jẹmu fún yà àwọn náà ní kẹ́ ẹ̀nà ọbẹ̀ ní àwọn ẹ̀dùn rú òun àbí wọ́n ní ìnira kan tẹ́lẹ̀ kó bá yín èsì tán fún kọ́ọ̀lù wàlúwàjọ́ na àbá àna kàdáríkà ẹ̀fọ́ àlùm ìrẹ́ Ibrahim àwọn bàbá tiwa bá ṣe bá wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá wọn bàbá wọn lórí ẹ̀ tó tọ́ ni torí pé láti àsìkò ànábì Nuh alayhi salatu wassalam ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ilé lọ́lọ́wọ́n ọba fi gbé ànábì Nuh alayhi salatu wassalam gẹ́gẹ́ bí awwalu rusul ẹni àkọ́kọ́ nú àwọn òjíṣẹ́ tó ṣe wípé yóò máa sọ̀rọ̀ láti lè takò àwọn tí wọ́n ń bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba lásìkò ànábì adam alayhisalatu salam kò sí pa ń bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n àsìkò ànábì inú alayhisalatu salam ìtọ́lọ́run ọba gbé òun dìde fún òun ni kó máa ṣe wá àtakò àwọn tí wọ́n ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún kan nú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba bí ẹni rẹ lẹ́ni ẹni ó àbí kò ń ṣe ẹni rẹ ṣùgbọ́n ẹ̀tọ́ ọlọ́run ọba ni wọ́n ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún so wọ́n fún anabi ibrahim alayhisalatu wasalam lẹ́sì wípé báwo wajadna àbá àmì kadhalika yaf'alu wọn bá bá tiwa bá ṣe bá wọn tán ṣe mu so ló jẹ́ pé lára tó wọ́ọ̀sì jù òun sọ̀rọ̀ ẹ̀sìn fún yẹn pé qala Allahu qala rasul ní àtìgbọ́ ṣùgbọ́n bàbá àti tiwa ń bá wọn tó ń ṣe lélẹ́yìn bàbá fi àwọn bàbá fi ṣe ẹ̀rí ó gbọ́dọ̀ jáwọn ànábì ọlọ́run ọba ó gbọ́dọ̀ jẹ́ aya al-Qur'an ó gbọ́dọ̀ jẹ́ ìtí àwọn sàhábà radwanullahi alayhim tí wọ́n kú sí ṣùgbọ́n tó sọ fún wa wípé nǹkan tó ń ṣe yóò takọ aya al-Qur'an àti à ṣe fẹ́ wọn sọ fún àwọn bàbá wa àwọn tó ṣe pé àwọn gbé Islam wọlú ẹ̀ àwọn tó ṣe pé àwọn náà kọ́ gbogbo yẹn evidence àwọn kèfèrí ni Allah subhanahu wa ta'ala ni wa idha qila lahum ọlọ́wọ́ bá ní tán bá sọ fún pé ìtẹ́bí ma anzalallá nítorí wọn bá sọ kalẹ̀ ní ẹ̀kẹ́lẹ̀ ọlọ́gbọ́n na tẹ́bí ma alfẹ́yìn àlẹ́yìn àbá àná wọn ni ara àlè tẹ̀lé ìkírẹ̀ muhammad sọ níta bá ń bàbá tiwa tí wọ́n ń ṣe làátẹ̀lé ọlọ́wọ́ ni àwàláwù kánà àbá ohun láyà àkìlù na ṣe àwọn láyà tẹ̀lé bẹ́ẹ̀ ni wọ́n sí lórí ìlànà ìgbésí ayé wọn tó ń lò wọ́n lò ó lẹ́ni tó ṣe wípé ó tẹ̀lé táwọn bàbá tiwọn náà ń bẹ lórí ẹ̀ ní ìlànà àánú ni kò ń ṣe nǹkan tí ọlọ́run ọba fi rán àwọn ànábì rẹ̀ ṣó ló jẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí gidi ẹ a ti ń ṣe nǹkan bọ̀ láti twenty years thirty years forty years fifty years seventy years wọ́n bí àwọn àtúnwẹ̀ ni níjọ́ tó o bá mọ̀ wípé tó ń ṣe yẹn ó tako qala Allahu qala rasul ó tako ntọ́lùwọ̀n ọba sọ ó tako ntánẹ́bí sọ ọ̀rọ̀ àmú oorun jégéjégé kò sọ́ọ́nù eléyìí ni ẹni tó jẹ́ ìwà mùsùlùmí gidi ṣùgbọ́n ká ṣorí kunkun lórí pé ara o ìtàn bàbá wa ń ṣe náà làá máa tẹ̀lé pẹ̀lú ẹ̀rí káàrẹ́rì pé kí ni ó tako alukóránù tako súnà a ìlànà àwọn kìfìrí ni ẹlòmíì ó máa sọ bẹ́ẹ̀ pé bí àti islam ní nígbà tó ṣe pé nǹkan tó bẹ̀rẹ̀ ní hundred years ago àwọn bàbá ti tiwa ẹ̀sìn táwọn bàbá wa ṣe bọ́ ṣe ṣe ni wọ́n wá ní a bàbá tẹ̀ ń sọ yìí o ìgbà wọn náà exist ni bóyá yẹ́sìn tó lè sọ ní àsìkò táwọn àsìkò ní bàbá àwọn ẹni wọ́n gùn gan etí kìíní kan ni wọ́n bí wọn kó lẹ́ni wọ́n gùn kan nísìnyí àwọn ní two thousand and twenty eh, eh, nineteen so kó wá ní bàbá àwọn ipe eighteen something ni wọ́n bí ayọ̀sí tó lè sọ ń sin nìyẹn ṣé eighteen ninety eighteen eighty islam bẹ̀rẹ̀ ni anabi sọlá àtàwọn ó jáde láyé nísìn ó ti lé ní one thousand four hundred and thirty years lànàbí ti jáde láyé so islam tí àwọn tí wọ́n wà ń gbà yẹn tó ń ṣe gbòòna ṣe ṣe so alukur'an ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam bóòlù ṣe ń wọnú ìlú wa díẹ̀díẹ̀ tí bàbá bá ní excuse wípé ìwọ̀nba tó rí mọ ló fi ṣẹ̀sìn ìwọ́n ti rí kọjá yẹn sí ìwárí òdodo kò tó sorí kúkú lórí wípé kí ni táwọn bàbá ń ṣe lẹ́ẹ̀ máa ṣe ẹlòmíì ẹ̀ fòdodo hàn báyìí pé òní ayé kùránì ló kílẹ̀ yìí àdìsí anábì lélẹ́yìí láni ẹ̀ tó ẹ pé ní ń sọ ni pé àwọn bàbá ó wọná pẹ̀lú nǹkan tí à ń ṣe kájọ wọná papọ̀ ń gbà yẹn ẹ̀ rí pé ẹni yìí ni kò ní nǹkan ṣe ájúmẹ́ǹtì àwọn kèfèrí ìkàsọ̀ fún anabi nuh alayhi salatu wa salam ní nǹkan tó ti lé ní more than three thousand or four thousand years ó ní ọ̀rọ̀ yìí tí ọlọ́run ọba tí ó ń sọ fún wa nínú al-Qur'an al-Karim qalu bal wajadna aba'ana kadhalika yaf'alun qala afaraytum ma kuntum ta'budun Ibrahim ní àwájẹ́ sọ fún yín ní ń sìn yẹn antu wa aba'ukumul aqdamun èyí àtàwọn bàbá bàbá yín tẹ́ ti lọ kò ń ṣe àwọn bàbá yín tán bí yín nìkan àtàwọn bàbá bàbá bàbá yín tán ti lọ fa innahum aduwwu li ọ̀tá mi ni wọ́n that is èmi ò lè tẹ̀lé yín sí nǹkan yìí illa rabbal alamin ẹni tẹ́ni ó sìn ní ọba gbogbo àgbáyé àwọn kẹtẹ mú tẹ́ǹsì yìí èmi mú wọn lọ́ta that èmi ò lè tẹ̀lé wọn ọ̀rọ̀ náà bí Ibrahim alayhi salatu wa salam pẹ̀lú tí anabi muhammad sallallahu alaihi wa sallam sọ kọ́lọ́mọ bá ní kó sọ fáwọn èèyàn kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budu ní nígbà yín sí tẹ́ǹsì sọ ẹni tó péré ẹ̀ ní mùsùlùmí ìtumọ̀ muslim lẹni tó juwọ́ bí sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá allah kò ní ṣe kí ni kò ní wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá kò ní pé nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ní gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀nà tánàbí muhammad sallallahu alaihi wa sallam fún pé kó fi sin lọ́run ní èsìn lọ́run kò ní fi ọpọlọ rẹ̀ gbé ẹ̀sìn kalẹ̀ ẹni tó ń pè ní muslim látara gbólóhùn aslama ìyẹn juwọ́lẹ̀ ó juwọ́lẹ̀ ìtọ́fi ń pè wá ní mùsùlùmí nìyẹn ṣùgbọ́n bàtà bá pẹ́ra wa ní mùsùlùmí ta tún pè nǹkan mi lẹ́yìn ọlọ́run àmúgbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run oníṣẹ́ òkan ta gbára lé oní nǹkan mi tí ó yẹ kókè òun ni táǹké pè irú èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe muslim mushrik náà ń pè òun lẹni tó ṣe yí pé ó mú ẹ̀tọ́ ọlọ́run ọba ó gbé e fún ẹ̀dọ́ ọlọ́run ọba ẹ̀dọ́ ọlọ́run ọba tó gbé fún ó lè jẹ́ ní ọlọ́run ṣùgbọ́n ẹni yóò ní gbà lọ́wọ́ ẹ̀ tó wá jọ́ ń gbé ní alikiyama ẹni yóò ti so ṣéètì ààrẹ ipò wọn ò mọ̀ ń pa rẹ òun kọ́ ló ń sọ̀rọ̀ fún ọ Ànábì Ìsá alayhi salatu wassalam yóò ṣe máa ti so ṣéètì ààrẹ kúrò lọ́dọ̀ àwọn tó ṣe wípé wọ́n gbé e sí ipò ọlọ́run anabi ibrahim alayhi salatu wa salam kò sọ fún àwọn èèyàn pé fa innahum aduwwun li illa rabbal alamin sọ̀rọ̀ jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sọ fún wa nípa anabi ibrahim alayhi salatu wa salam ipe qad kana lakum uswatun hasanatun fi ibrahim ọlọ́run ọba ló ti bẹ fún yín nìyẹn uswatun hasana àwòkọ́ṣe dáadáa lára ibrahim bákan náà والذين معه أسامات با أنا إبراهيم بو تومبو جاكا كي نيجي أني وا إذ قالوا لقومهم إباتان صفوا ويا وأدي كلاف واني نحن أئنا براء منكم ومما تعبدون من دون الله وكفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى أبدا حتى تؤمنوا بالله وحده anabi ibrahim alayhisalatu salam ó ń sọ fún àwọn èèyàn rẹ̀ wọn àtàwọn yòókù rẹ̀ wípé àwa ò àní kankan ṣe pẹ̀lú yín àti gbogbo ń tẹ́ǹsì àfọ́nàbìkún àwa ṣe kèfèrí pẹ̀lú yín anígbàgbọ́nú ọlọ́run ọba bákan náà wàbádà bínàna wàbínàkùn àdáwàtú wàlbàbàbà àbádàn láàrin àwa àtẹ̀yìn ìjọta mbẹ́mbẹ́ ìjọta táǹsọ́ ìjọta ẹ̀sìn kò kì í ṣe ìjọta mọ̀lẹ́bí gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí aládùúgbò aládùúgbò aládọ́ṣepọ̀ akíra tẹ́gẹ́ lọ ṣùgbọ́n ẹ̀sìn ìjọta ẹ̀sìn bẹ̀ láàyìn káwọ gbólóhùn anábì Ibrahim yẹn àti gbólóhùn anábì Muhammad sallallahu alaihi wa sallam la a'budu ma ta'budu kọ́bọ̀ tó yọ ó ṣe é lè fi dá sínú tí wọ́n ń ṣe lẹ́sìn ló fi jẹ́ pé anábì Ibrahim alayhi salatu wasalam declare wa bada baynana wa baynakum al-adawatu wal-baghdha abadan hatta tu'minu billahi wahda àfi tẹ́ bá nígbàgbọ́ nu ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan lókun nìkan lókun ṣẹlẹ̀ ìgbónúwọ̀n anábì Ibrahim alayhi salatu wasalam fún àwọn èèyàn eléyìí náà ni tó sọ fún wọn ipe ìtẹ̀yìn àti àwọn bàbá bàbá yín tẹ̀ ń sìn fa innahu aduwwun li ọ̀tá ló jẹ́ fèmí dàtí sí tèmi ò ní bá ń sìn illa rabbal alamin àti ọlọ́run ọba ọba àgbáyé nìkan ọlọ́run ọba ọba àgbáyé ló ṣe pé alladhi khalaqani ọba tó dá mi fa huwa yahdin òun náà ló ń fi mí mánà ó dá mi tẹ́ ó wá sọ fún mi pé ọba yìí tọba yìí tọba yìí tọba yìí ìtí wàá ṣe ni o gbọ́dọ̀ ṣe lé bákan náà walladhi huwa yut'imuni wa yasqini ọwá tó ṣe pé òun ló ń ṣe ìjẹ̀mú fún mi gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ní àwọn oríṣiríṣi irúgbìn ní àwọn oríṣiríṣi àwọn ẹranko tọ́lọ́wọ́n bá ṣe láláàrí fún wa ọlọ́wọ́n ọba ló dá wọn òun lọ́ba tó ṣe pé yóò mú ní yóò tó ń fún mi ní tí mò ń jẹ wàyẹ̀sìkìní àwọn omi tá à ń náà ọlọ́wọ́n ọba òun ló fún mi wàyí bá mọ̀rìtù tí ń bá ṣàárẹ̀ ọ̀wọ́ ẹ̀ṣfíìní òun lọ́ba tó lè fún mi lálàáfíà so gbogbo eléyìí ìfita àna sí tawhid rububiyya rinlẹ̀ ni ìpè kò kì í ṣe òòṣà kan àbí nkankan ni ó ṣe ọlọ́run bá ló ń ṣe wàlẹ́dí yomi tún ní súnmọ́ ìfìlẹ́ ni ọba tó ṣe gbé tásìkò tí n bá máa kúrò láyé bá tó òun náà ni ó mú kúrò lórí ilẹ̀ ayé tó ló jẹ́ pé ẹni tó jẹ́ni tí ń sun lọ́hùn àwọn ipe èèyàn kan ó dẹrù bá ipò wọn ò pa ọlọ́run ọba lólẹ̀ mi lọ́rọ̀ àmọ́ iye àwọn èèyàn kan ti mẹ́ka tẹ́ǹtà ti pa àyàn kan tọ́nà ọba lásìkò rẹ̀ kò tó náà ni tọ́ba rẹ̀ èèyàn kan pa àsìkò rẹ̀ tó ni ọba tó ṣe pé yumi tú ni òun náà lọ́ba tó ṣe pé yóò gbẹ̀mí mi sọmọ tó bá yóò tún padà wá yí èmi padà ọba tó ṣe pé tí n bá lọ sùn òun náà ló gbẹ̀mí mi sọmọ yóò ni òun náà ni ó tún jí mi padà walladhi atma'u an yaghfira li khati'ati yawm ad-din ọba tó ṣe pé kí tí mò ń tàn máa tó wù ní tí mò ń rókàn òní pé àwọn kùdìkùdì ẹ̀mí náà kò ṣe àforíjì fún mi tó bá rí jọ́ǹgbé di alkiyama eléyìí ni ìtí anábì Ibrahim alayhisalatu salam tó ti síwájú sọlọ jẹ́ pé nǹkan tá a gbọ́dọ̀ gbọ́ yìí ẹlòmíín á wo pé àwọn èèyàn kan á wọ́n ṣe dáadáa fún ìjọba ènìyàn wọ́n máa ń ṣe léyìí wọ́n máa ń bọ́yàn wọ́n máa ń ṣe gbọ́n kẹ́ tí ò bá sí tawhidu olùhíyà òun náà ní ká máa pípi ọlọ́run ọba nìkan gbogbo à ń gbáǹdì fọ́tò ṣéwù mọ́lé gbogbo àwọn fẹ́ kákó kúrò pàǹtí ni ẹni tí ẹ̀sìn rẹ̀ ò bá ti délẹ́gùn wípé kò máa so nǹkan kọ́ ẹ̀sìn rẹ̀ ò tí ì délẹ́gùn wípé à ń ju gbogbo àwọn pàǹtí àwọn oríṣiríṣi oúnjẹ à ń de mara tẹ́sìn rẹ̀ ò bá ti dé bẹ́ẹ̀ kí kókó yọ gbọ́ àwọn yìí kó ẹni ò tí ì sin lọ́wọ́ bá o so gbogbo àwọn à ń yí fọ́tò ṣéwù kankan lé ní ká àwọn ẹni ọlọ́wọ́n bá bíbẹ́ ń lé wọn protection ni gbogbo lè pàǹtí ni. àwọn sàábẹ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ìjà àríkọ́ wọn à ń yí fọ́tò anábì máa lé ni wọn à lè fọ́tò anábì sallallahu alaihi wasallam wọn à yèrè rẹ̀ àwọn ọjọ́ pé kí ni wọ́n yèrè àwọn èèyàn tó ṣíwájú wọn torí pé anábì sallallahu alaihi wasallam ó wọ́n àwọn sàhábà radwanullahi alaihim ẹ jìnà sí ẹbọ ṣíṣe kódà àgbà tó tún fẹ́ kú ànábì ṣe ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ lọ́sọ̀ òun jẹ́ pé àkọ́ àti bá lóun ṣe wá sí tí ò bá ṣe wá sí bá gbogbo bíbá yìí ní pàǹtí ni ẹ̀rọ àwọn kan ní tí wọ́n jáde ọjọ́ bí ànábì ọjọ́ bí ànábì ọjọ́ bí ànábì gbé ẹni wípé yẹ gangan lẹ́sìn kí sànábì sọ lásán fún wọn dá ọ̀rọ̀ à ń sẹlẹ̀bẹ̀tì ọjọ́ bí ànábì láàárín àwa mùsùlùmí sáàrin àwọn tó ṣe wípé wọ́n ń ṣe bí àwọn ṣí ọ̀rọ̀ wáfíìdì until nǹkan bí six oh four or so owó ló di pé nǹkan yẹn gbalẹ̀ lẹ́yìn ìṣirò ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam àti nǹkan bí three hundred and ninety four years lẹ́yìn ikú ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ló tó di pé ó gbalẹ̀ láàrin àwọn tí a lè sọ pé wọ́n ń ṣe ṣíà láàrin àwọn ṣíà láàrin nǹkan bí 362 sí nǹkan bí 567 òun ni ọ̀rọ̀ adáọ̀rọ̀ à ń ṣe ọjọ́ bí ànábì náà dálẹ̀ ìlú lẹ́lòmí ó wà gbárùkù nítorí pé ó fẹ́ ẹ̀sọ́ tó lọ́wọ́ àwọn èèyàn ó fẹ́ gbó lọ́wọ́ àwọn ẹ̀yà alásàlátù ó fẹ́ gbowó lọ́wọ́ àwọn bàbá tí wọ́n dákan mọ́ nú ẹ̀sìn yóò máa di ìfẹ́ ànábì ìfẹ́ ànábì rárá ìwọ ló tẹ̀lé sínú à ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run ìwọ ló so nǹkan oríṣiríṣi mọ́rí tọ́ba wọnú yàrá rẹ fọ́tò ṣéwù ṣéwù ni ló gbé abẹ kí láǹfààní àwọn eléyìí tó ń ṣe àwọn ẹni ọlọ́run ni kí wọ́n á ń ṣe ńgbà tó dáwọn ẹni ọlọ́run ṣáwọn ni wọ́n protect ẹni bẹ́ẹ̀ ni a ni àwọn fi wọ́n ṣàkàtọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni the same argument tí àwọn kèfèrí Mẹ́kà tán mú wá ipe ma na'buduhum illa liqarribuna ila Allah zulfa sanabi Ibrahim alayhi salatu wassalam ó fi tawhid rububiyya ó fi pàkíyèsí àwọn èèyàn sí tawhid uluhiyya ọba tó ṣe wípé òun náà ló dá mi òun ló sẹ́ẹ̀tì ọ̀nà tí máa gbà kalẹ̀ ọba tó ṣe pé òun náà ló ń ṣe jíjẹ múmú fún mi ọba tó ṣe pé tí ìgbà ṣàárẹ̀ òun ló ń fún mi lálàáfíà ọwọ́ tó ṣe pé tí ń bá òun ni ó pa mí òun náà ni ó tún yè mí so definitely òun nìkan ló yẹ kí n ṣèjọ́sìn fún ọba tó ṣe pé mo ń ro kan pé kó ṣàforíjì àwọn kùdìẹ̀kùdìẹ̀ mi fún mi so ẹni tó ṣe yí pé kò mú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo pẹ̀lú pé kó máa képe máa gúnra fún máa jẹ́jẹ́ fún gbára lé tí ò mú lọ́kan ṣoṣo tó tún kú nǹkan míì lóyìn abẹ́ òde wọn náà gbé ìgbà tó bá dojọ́ ń gbé ní wọ́n pe arákùnrin kan ní abdullahi bin judu'an ó jẹ́ bí àwọn àgbààgbà nínú kureish ṣùgbọ́n arákùnrin jẹ́ ní tí máa tọrẹ gan kí a wáyé ṣàròdì aláwọ̀ àìhá ó wá ní ìrè òjìṣẹ́ ọlọ́run ọba abdullahi ibn judu'an wàhánà yẹtìlú rahim ìmọ̀ àdẹ̀bí pọ̀ àwọn mọ̀lẹ́bí ìmọ̀ sọ wọ́n pọ̀ a máa ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ̀nyí ó tẹ̀lé mú ní mọ́sákìn àwọn tó jẹ́ àwọn tálíkà ìmọ̀ fún wọn ló ń kéèyàn máa fún àwọn tálíkà ló ń jẹjẹ wàláhì min ajẹ́lì alkùrùbá lára àwọn nǹkan tí yẹn máa fi súnmọ́ náà ọba jù ní sẹ́ni yìí ni a máa fún àwọn tálíkà ló ń jẹjẹ kéèyàn bá ṣe ń torí ìtọ́lọ́hún ipò ń fún àwọn tálíkà ló ń jẹjẹ torí pé ń wọlá dára rẹ̀ lọ́wọ́ bá min ajẹ́lì alkùrùbá kéèyàn máa dẹ̀bí pọ̀ tó bá ṣe pé ń dẹ̀bí pọ̀ nítorí ìtọ́lọ́wọ́ bá min ajẹ́lì alkùrùbá ìyàwó aisha wa ń béèrè lọ́wọ́ anábà muhammad sallallahu alaihi wasallam ó ní azalika ní àfi òhó ṣe tó ń ṣe ẹṣẹ́ nǹkan tí ó wúlò fún ni níwájú ọ̀nà ọba anábì ní lá láyà ń fa òhó kó lè wúlò fún torí pé kí ni làmìyàkùn rọ́bì fìrìlì àti àti yọmọdé kò nígbàgbọ́ nú pé ọlọ́run ọba lọba tí ń ṣàforíjì fún yàn ní ọjọ́ ẹ̀san kò sọ̀rọ̀ ibi ọlọ́run bá ṣàforíjì fún mi tó bá dọjọ́ ń gbé ndé alkiyama kò nígbàgbọ́ nínú ọjọ́ ń gbé ndé alkiyama ṣolóń jẹ́ pé ẹlòmíà sọ ayanu gbàgà á ní kò sí tó ń jẹ ayé iná gbogbo ẹ ó lè pẹ́ lára àwọn àfẹ́sìn á ní kò sí tó ń jẹ alkiyama tá a bá ti kú á di kinní kan ó lé lẹ́lómi ó dájá ẹlòmí ó di olóńgbò tí wọ́n lọ gbádùn lọ́dọ̀ olówó kan tó bá ṣe kó ṣe dáadáa tó bá ṣe pé ní tí ó ṣe dáadáa ni olóńgbò tí wọ́n fi yà jẹ yóò jẹ́ eléyìí náà dẹ̀ ni àáfàá tí wọ́n mọ̀ ṣe ohun tẹlifíṣọ̀n tó ná láwọn lẹ́yìn àwọn ọmọlẹ́yìn tán rọ́tẹ̀lì kùrànàbí sọ nípa Abdullahi bin Judan anamisọ̀lá àtàmìlá àǹfààrùkù kò léwúrò fún lẹ́nu yàkùrọ̀ bíi fúrílẹ̀ kàtí àti ọmọdé kó sọ pé ọlọ́run bá ṣàforíjì àwọn kùdìẹ̀kùdìẹ̀ mi fún mi àwọn ẹ̀ṣẹ̀ mi tó bá dọjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà tó túmọ̀ pé kò nígbàgbọ́ ní ọjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà anabi ibrahim alayhi salatu wassalam ó ń sọ oníwàlẹ́dẹ̀ asmau an yagfira li khati'ati yawm ad-din ọba tó ṣe pé òun náà ni mò ń ro kàn sí pé yóò ṣàforíjì àwọn kùdìẹ̀kùdìẹ̀ mi fún mi tó bá dọjọ́ ẹ̀san torí ọlọ́run ọba mi ò àbùlé hukuman fún mi ní hukuman ní ìtumọ̀ eré òun náà ní ìlànà ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn tó ṣe kó yé tó ṣe wípé ó clear fún mi ní ìdájọ́ ẹ̀sìn àti ọdún máa ṣe ṣe ẹ̀sìn mi ayé tá a wá yìí àwa sin lọ́wọ́ ọba ni ọlọ́ba ni wọ́n máa kọ́ láti jìnnà wal insa illa liya'budun mi ìdálójẹ̀ náà ti yàn bí wọ́n máa kán lè bá a sin mi ọlọ́wọ́ ọba bí màá ṣe wá sí ìrì ọlọ́run ọba ìrì ọlọ́run ọba tọ́ mi sọ́nà àwọn òfin tí màá máa lò ìrì ọlọ́run ọba fún mi ní àwọn òfin yìí wájú alùmí ìsá na sífkin fìlà ákúrè ìrì ọlọ́run ọba tí ń bá tún sí láyé má ìṣe alẹ́ ìsá na sífkin fìlà ákúrè kí káwọn èèyàn máa sọ dáadáa ń pa ni kí kí àwọn èèyàn máa sọ dáadáa nípa ni àdúrà ńlá lélẹ́yìí torí pé àwọn èèyàn wọ́n máa sọ̀rọ̀ nípa ẹni tó bá kú ìsídà kan máa sọ dáadáa ń pa rẹ̀ àbí kan máa sọ aburú ń pa rẹ̀ ní ọjọ́ kan àwọn sàábà ń bẹ ń jókòó pẹ̀lú anábíwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá gbé òkú kan kọjá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ nípa òkú yẹn wọ́n sọ dáadáa lẹ́yìn sọ ah ẹni báyìí ẹni báyìí anábì ni wájọ bàjẹ́ kò tún pẹ́ sígbà yẹn wọ́n tún gbókù kan kọjá àwọn ẹgbẹ́ ti sọ oríṣiríṣi wọ́n sọ aburú pa rẹ̀ ànábì ní wájà bàtì àwọn kan náà sábẹ́ wá bèrè lọ́wọ́ àrẹ́sọ láàpẹ́ pé àbíṣẹ́ ọlọ́run ọba nígbà tó ń gbókù kan kọjá lẹ́ẹ̀kan ní wájà bàtì wọ́n tún gbé mi kọjá tí ní wájà bàtì kí ni ìtumọ̀ wájà bàtì ànábì ní alákòókò ẹni kejì tán gbé kọjá ẹ wájàbà ti láwùn náà yóò wọná iná ti di ọ̀ràn yẹn fún anabi ni antum shuhada'ullahi fil ard ẹ̀yin ni ajẹ́rìí ọlọ́run ọba lórí ilẹ̀ sọ ló jẹ́ pé tá a bá wo ilẹ̀ tá a wà yìí àwọn èèyàn kan ń bẹ ẹni rí ni wọ́n ẹni ọlọ́run ọba ni wọ́n ẹni tó dúró déédéé ni wọ́n tí àwọn ẹni rẹ bá sọ̀rọ̀ ń pẹ èèyàn kan tó jáde láyé tán sọ tí ẹ ní dáadáa àmì oríire ní fún ẹnìyẹn bákan náà tí àwọn ẹni rẹ bá sọ̀rọ̀ nípa èèyàn kan tó kú láì dá àmì orí ibu ní fún ẹnìyẹn tàbí sàwọn kan dúró déédéé tán mú ọlọ́wọ́ba lọ́kan ṣoṣo tí wọ́n wọ orogún pẹ̀lú ọlọ́wọ́ba tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ba wọ́n wá sọ̀rọ̀ èèyàn kan dáadáa àmì ni bákan náà tá sọ̀rọ̀ èèyàn kan láburú àmì oríbu ni náà àwọn tí wọ́n ń ní eré táwọn bẹ́ẹ̀ lórí ilẹ̀ a bá sọ̀rọ̀ èèyàn ní dáadáa kò jáde oríire fún ẹnìyẹn torí pé àwọn òṣìṣẹ́ wàdà wọ́n ń ṣe ajẹ́rìí ọlọ́wọ́n lórí ilẹ̀ bó bá kò ń ṣe àmì orí ibú fún ẹni yẹn torí pé wọ́n ń ṣe ṣùwádá àwọn tó jẹ́ ṣùwádá Allahi fil ard àwọn làwọn ẹni rí ìtàn bá sọ àmì dáadáa ni so ló fi jẹ́ pé anabi Ibrahim alayhi salatu wassalam ó ní waj'al li lisana sidqin fil akhirin rí ọlọ́run ọba jẹ́ kí ọ̀rọ̀ mi kó jẹ́ nǹkan táwọn tí wọ́n ń bọ̀ wá ó máa sọ dáadáa ọ̀rọ̀ mi kó já wọn tí wọ́n ń bọ̀ wá nú àwọn ẹni rẹ kán mọ́ sọ̀rọ̀ mi dáadáa torí pé àwọn ẹni bí wọn ní yé máa ṣépè fún ẹni rẹ àyàfi tábàláwọn ẹni bí dàbí àwọn tí wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn dúró dáadáa wọn ní yé máa ṣépè fún ẹni rẹ àyàfi tí àwọn àǹfààní kan bá wá látọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ wọn lókù tó ló jẹ́ pé mùsùlùmí yóò tún máa gbìyànjú kó ṣe wípé kóun tún rí ẹ̀yìn látọ̀dọ̀ àwọn ẹni rẹ̀ dá ó ń ṣe tó ń ṣe nítorí tọ́lọ́run ni ó lọ́dọ̀ àwọn ẹni bí that is àwọn tí wọ́n dúró ọ̀dọ̀ àwọn kèfèrí kó tún rí ẹ̀yìn lọ́dọ̀ wọn náà mùsùlùmí ò ní máìlì ẹ̀ lórí wípé ìmọ̀ ṣe dáadáa fáwọn tí wọ́n ń ṣe mùsùlùmí náà ara nǹkan tí wọ́n fi rojú rí ọlọ́wọ́ báyìí ẹni yóò fi ṣe mùsùlùmí ṣùgbọ́n níbi àwọn ìrànlọ́wọ́ kan bóyá ó ní ó ní accommodation problem bí ajíjẹ múmú nira fún ìwọ tó jẹ́ mùsùlùmí ní tó bá ní ṣe fún tó gbọ́jẹ́ pé kí ni ẹni yìí ní kò sí lọ́hùn tó gbọ́jẹ́ pé ẹni yìí kò kírun ẹni yìí kò ń ṣẹni tí ń gbá ẹni yìí ẹni tí ń wórogún pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n ó ní problem bóyá accommodation ni ó ní problem jíjẹ múmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣàárẹ̀ ìwọ ṣèrànlọ́wọ́ fún irú àyè bẹ́ẹ̀ yóò jẹ́ kó lè sọ̀rọ̀ ẹ náà dáadáa irú àyè bẹ́ẹ̀ yóò jẹ́ kí ẹ̀sìn gan lè wù ṣe àmọ́ ní ẹlòmíì tó ṣe wípé kò ń ṣe mùsùlùmí kò ń ṣe pé torí dáwà tí yẹn ń ṣe fún pé gbọ́ ọlọ́run bá gbọ́ kò ń ṣe pé torí wípé à ń sọ̀rọ̀ pé ẹbọ ni kíní yìí ẹlòmíì látara dáadáa tí yẹn ṣe sí i lójú ló fi gba Islam ìkànnú àwọn sàábé ó ní anábíwá Muhammad sallam ẹni tó ń kó ìrajù ni ṣùgbọ́n fọmọ zára yóò tẹ́ ní hàkà kan àhábà náà sí láyé ó ní ànábì a máa fún mi a máa fún mi a máa fún mi látara kó máa ń fún mi yẹn ó dẹni tí mo fi nífẹ̀ẹ́ sí jù lọ́nà àwọn èèyàn yìí ló wá mú gba ìsìláàmù so ló fi jẹ́ pé àwọn sọ́jà àwọn ẹni ibi dàtí tí wọ́n ń ṣe mùsùlùmí là ń sọ ọ́ sí kò ṣe pé ń ṣàkúrú fáwọn èèyàn ṣùgbọ́n wọ́n ń ṣe mùsùlùmí táwọn náà bá sọ̀rọ̀ wa dáadáa tí ò dé fọ́ọ̀lì ṣùgbọ́n ìpìlẹ̀ òun ni pé àwọn ẹni ire àwọn ni ṣùwádà ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí náà ìsọ̀rọ̀ mùsùlùmí tó dúró déédéé dáadáa látara àǹfààní kan sí kejì tí wọ́n ti rí lára ẹ̀ ó tún ń korobóréètì ọ̀rọ̀ rẹ̀ níwájú ọlọ́run ọba torí pé ìsìláàmù fẹ́ ká ṣe dáadáa sáwọn èèyàn ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tó jẹ́ kèfèrí ni wọ́n ṣe dáadáa sí wọn ìkànnì àwọn sábẹ anábíwá muhammad sallallahu alaihi wa sallam abdullahi bin amir bin al-aasi radiyallahu anhuma gẹ́gẹ́ bí alimami bukhari rahimahullahu ta'ala ṣe kọ kalẹ̀ nínú al-adab al-mufrad ó bá pa ẹran yóò wá béèrè lọ́wọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ wípé àdé ìtẹ̀lẹ̀ iṣẹ́ àrínà bí yahudi ẹran tó pa ẹṣẹ́ fún lébọ̀ wa tó jẹ́ yahudi tó jẹ́ jù yẹn fa inni sami'tu sallallahu alaihi wa sallam yaqul ma zala jibril yusini bil jar mo gbọ́ tó jíṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ wípé jùbílù máa ń tẹnu mọ́ra fún mi wípé ṣe dáadáa sí àwọn aládùúgbò rẹ̀ hátà lọ́nàjọ́ náà sọ ìwọ rẹ́sì débi wípé mò ń tiẹ̀ ń lérò pé ayọ̀ padà wá tí ó sọ pé tí ń bá kú lára àwọn èèyàn tí ó jogún mi lébọ̀ mi wá ṣùgbọ́n ayọ̀ wá títí táwọn fi jáde láyé jùbílù mú ayà tó sọ bẹ́ẹ̀ wá ṣùgbọ́n jùbílù máa tẹnu mọ́ fánàbí sọ̀lá sọlẹ́mí wa ni àṣebí kírísítẹ́nì àṣebí ṣebí júù ni àṣebí mú hmm, dáadáa ṣe dáadáa sáwọn èèyàn dáadáa tó bá ṣe sáwọn èèyàn ó lè yẹn lómi gbà Islam dáadáa tó bá ṣe sẹ́lómi yóò mú sọ̀rọ̀ ẹ dáadáa náà yóò mú máa sọ̀rọ̀ ẹ dáadáa sọlọ jẹ́ pé ẹ̀ẹ́rẹ́ lómi ńgbà tó bá jáde láyé báwọn mùsùlùmí ṣe ń sọ̀rọ̀ ẹ dáadáa làwọn tí ó kì í ṣe mùsùlùmí ló máa sọ̀rọ̀ ẹ dáadáa gbogbo ó máa ṣubú léra wọn ni ẹ̀wà mi fẹ́ eré èèyàn kan tí ó sọ̀rọ̀ ẹ̀ láburú àwọn mi ó máa torí pé kí ni tú ẹ̀ làwọn fi bú ẹ̀sìn yìí àbí ó gbé platform kalẹ̀ tó ṣe pé platform yìí àwọn èèyàn benefit ẹ̀sìn bó ṣe yẹ kẹ́sìn rí lọ́dọ̀ rẹ̀ àwọn yóò máa ṣàdúrà fún ẹlòmíì kò ṣe pé torí pé ó gbẹ̀sìn yìí tú rẹ̀ kọ́ nítorí àǹfààní kan nú àwọn àǹfààní ayé tó ti rí lọ́dọ̀ rẹ̀ ni òun ló máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú àpò méjèèjì yìí nítorí jẹ́ ẹ̀sìn òdodo bó ṣe rí bó ṣe yẹ kó rí dìí mú mọ́júlẹ̀ má compromise ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan ní kórìíra ẹ̀ fún àwọn kan kórìíra rẹ̀ nípa ẹ̀sìn òdodo tó dì mú ẹlòmí lè pẹ̀lú alákatakítí ẹlòmí lè oríṣiríṣi ṣùgbọ́n the same person tó ń pẹ̀lú alákatakítí yẹn ni ó ṣe é ṣe pé yóò bá ti tẹ̀ lọ́nà míì náà bóyá torí àwọn àǹfààní kan tó rí lọ́dọ̀ rẹ̀ sí kejì yóò máa yìn ẹni á ń lè pé ah ẹni yìí ẹni rẹ ni ah ọmọ ṣe báyìí bọ̀ tí ó bá kí ń ṣe pé ah ẹ̀sìn ẹ̀yìn ẹ̀kan ni ṣùgbọ́n ah èyí lè tó bẹ́ẹ̀ ní gbogbo ibi tó ti ṣe dáadáa yìí lẹ́yìn ah lè fojú fo débi pẹ́ni tó jẹ́ kèfèrí gan yóò sọ àwọn nǹkan wọ̀nyẹn so ló jẹ́ pé láìpẹ́ yìí kan nú àwọn ọmọ ẹ̀yà wa ẹni tó jẹ́ olórí green communication gbọ́ra ah, mudasir ní ìsanus ó jáde láyé ṣùgbọ́n gbà tí èèyàn wo táwọn èèyàn ń sọ lóríṣiríṣi oríṣiríṣi láwọn èèyàn ń sọ ní dáadáa nípa rẹ̀ ẹlòmíì yìí ní ipasẹ̀ wípé ó kírètì platform tó ṣe wípé àwọn èèyàn ti ń gbọ́ ẹ̀sìn òdodo bó ṣe yẹ kó rí tí wọ́n ń gbọ́ yé mẹ́ àwọn yìí ń nífẹ̀ẹ́ rẹ̀ ní agbègbè yìí nǹkan tó ń ṣe yẹn kò tẹ́ àwọn ẹlòmíì lọ́rùn ṣùgbọ́n ẹlòmíì tún yìí látara àwọn iṣẹ́ philanthropy tó ṣe fún àwọn èèyàn míì náà èèyàn owó sùsùn yìí pé ókè á ah, èmi ò fi bẹ́ẹ̀ ní o ṣùgbọ́n wà bá tí mo ní yìí lágbájágbà lágbájágbà ṣe dára fẹ́yìn ah, á ẹ̀yìn ilé ẹgbẹ́nu problem mo mọ àwọn èèyàn kan tí mo tún súnmọ́ náà tó ṣe wípé wọ́n lè ṣe dáadáa jẹ́ n connect ẹ̀ mọ́ wọn ẹ̀yìn ní di problem báyìí ah, ó ní problem báyìí ó ní di assistance báyìí yóò connect àwọn èèyàn ká gbé kinní kalẹ̀ ipa ń ṣe fídè so nínú Ramadan ni ok ẹ jẹ́ ká mìtì àwọn èèyàn afẹ́ bọ́ àwọn èèyàn ìlú ni wọ́n lè gbé kalẹ̀ ìlú lè gbé kalẹ̀ ó gbọ́n gbogbo eléyìí jọ for years ló fi ń ṣe nǹkan yìí so àwọn àrí pé àwọn èèyàn lónìrànran àtẹni tí òun ṣe mùsùlùmí kálukú ni wọ́n sọ dáadáa ń pa rẹ̀ ẹlòmíín sọ dáadáa ń pa rẹ̀ nípa pé kí ni ẹ̀sìn òdodo tú ẹ̀ ló ń fi mọ̀ ẹlòmíín torí àwọn àǹfààní ayé òun ti rí lára ẹ̀ òfin yìí so ló jẹ́ pé nǹkan mẹ́wò ní jẹ́ nǹkan tí ó dé mọ̀ ẹlòmíì ẹni tí ń ṣe mùsùlùmí ó sọ̀rọ̀ ẹ̀ dáadáa so ló jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ káwé èèyàn máa sọ̀rọ̀ wa dáadáa kò ní iṣẹ́ tá à ń ṣe à ń ṣe nítorí tọ́lọ́run ni ó ṣùgbọ́n ṣe tó bá ṣe nítorí tọ́lọ́run náà ìgbà míì ó máa rí rìsọ́ọ̀tì ẹ̀gbẹ́ kí wọ́n tó jáde láyé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam arákùnrin kan bẹ́ẹ̀ lọ́ọ́ rẹ̀ ìpè nàrájú èèyàn gbà ní làyà àmàlù àmàlà nìkan yóò máa ṣiṣẹ́ oore kan wọ̀yẹ̀mdáhù náà àwọn èèyàn máa ń yìn lórí iṣẹ́ oore tó ṣe yẹ alamsọ́lá asálám oní tíǹkà ọ̀fíìrí wáyà ذلك عاجل بشرى المؤمن anabi ní ìró dùnú tó tètè wá fún mùsùlùmí dàtí kó tó jáde láyé ló ti ń rí àpẹẹrẹ ìró dùnú yẹn kò ṣe nítorí pé táwọn ẹlẹ́bàá ìhun ó ṣe nítorí tọ́lọ́run ni ṣùgbọ́n tí a bá ṣe ń torí tọ́lọ́run náà yóò máa rí rìsọ́ọ̀tì ẹ̀ láyé kó tó di kó kúrò yóò máa rí rìsọ́ọ̀tì ẹ̀ láyé kó tó di kó kúrò so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí pàtàkì ẹni táwọn èèyàn bá ń sọ dáadáa ń pa rẹ̀ pàtàkì tó yẹ ẹni rẹ̀ ló ń sọ àbí dáadáa ni ẹni tó ṣe pé àwọn èèyàn bá ń sọ aburú ń pa rẹ̀ tó wáyé pé àwọn ẹni rẹ̀ ló ń sọ àbí orí bú ni kọ́nà bá kó yà wáyà ṣùgbọ́n ẹlòmíì àti mùsùlùmí àti kèfèrí ọmọ èèyàn generally wọ́n mọ̀ sọ dáadáa ń pa ẹ̀ torí pé kálukú sọ dáadáa ń pa rẹ̀ from different angles eléyìí èrìǹjẹ́ ńlá ni ìfàní ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa náà nígbà míì ẹlòmíì àwọn èèyàn wọ́n á sọ nǹkan ń pa rẹ̀ ṣùgbọ́n tán sọ ń torí pé wọ́n mẹ́ni yẹn wọn ò mọ̀ dáadáa lànàbíwá muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan èèyàn kan kọjá nígbà tí ó wá kọjá anabi sọlá sọlá bẹ́ẹ̀ lọ ẹni kan yìí pé lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ má takùlù náà fi hàn án kí lè fẹ́ sọ́n kọ́ ọkùnrin tó lọ yìí á wọn ilé hariyun ìdá xọ́tọ́ba ẹ̀yìnká tẹ́lẹ̀ bá lóun fẹ́ fẹ́ ọmọ èèyàn kó fẹ́ fẹ́ ọmọ èèyàn kan á òyà kan lè fẹ́ lè yíyàwó wa idha shafa'a an yushafa'a tẹ́lẹ̀ yìí bá tẹ̀lé yẹn lọ bì kan ipò ńlọfẹ́ lọ bá yẹn ṣìgbà á wọn á ti ju ẹ̀wọ̀n agbápẹ́ rẹ̀. bákan náà wa idha qala an yusma tẹ́lẹ̀ yìí bá ń sọ̀rọ̀ àwọn èèyàn ó fẹ́ gbọ́rọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wasallam kò pẹ́ sígbà èèyàn kan ti kọjá anabi ni máa ń sàkóyún àdá kílẹ̀ bẹ́ sọ fẹ́ni tó kọjá yìí wọ́n ní eléyìí tó bá ló kọnu sọmi èèyàn eléyìí wọn àlè fún yàwó wọn àlè fẹlẹ yìí yàwó bákan náà wàyí dá ṣáfà aláyé ṣáfà eléyìí bá ló ń tẹ̀lé yàn lọ bì kan a ojú á tìyàn kúrò bẹ́ẹ̀ wọn lè ṣìkò wọn lè gbàṣìpẹ̀rù eléyìí wàyí dá kọ́ ọ̀la lè yusma tẹ́lẹ̀ yìí bá sọ̀rọ̀ ta ló máa lísìn sí eléyìí anamisọlá asalamba yín tí mo fẹ́ sọ fún yín tí a pé wọ́n jẹ́rìí eléyìí wọ́n jẹ́ wọ́n sọ̀rọ̀ npele wọ́n sọ̀rọ̀ npele anamisọlá asalamba ni àádà ghayru min mil'il ard misla àádà sẹ́lẹ̀ yìí tẹ kọ̀ndẹ́mù tẹ kọ̀ndẹ́mù olóore ju ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún irú eléyìí lọ wájú ọlọ́run subhanahu wa ta'ala tí ló pé gbà mí àwọn yẹn lè sọ̀rọ̀ ń pẹ́ èèyàn tó ṣe wí pé ọ̀rọ̀ tọ́sán òwì bẹ́ẹ̀ ìjọ kan náà ní sọlá tán sọ fún Abu Dharr al-Ghifari radiyallahu anhu wọn wà nù mọ́ṣáláṣí anabi sọlá tán wá ní rẹ Abu Dharr ṣe wà nù mọ́ṣáláṣí láàrin ẹni táwọn èèyàn bá bàrà jù yàtọ̀ sí anabi sálà tó ń bá sọ̀rọ̀ ní pé tó kú nìta pa ọlọ́kùnrin tó wà lọ́nà àmì tún béèrè pé ta ni áwùdọ̀ ìrìnà ẹni tó ṣe pé ó yẹ pẹrẹ jù mọ́ṣáláṣí Abudar ó ní ẹni tí ó wà lọ́kàn mẹ́nsọ́lá àtàlámi ni ààbá khayrun min mil'il ard mithla ààbá indallah yawm al-qiyamah ilé yìí tó fojú kéré yìí ó lórí bàbára ẹ̀ lọ níwájú ọlọ́wọ́ bá ju ẹgbẹ̀rún ẹgbẹ̀rún that is kí ilẹ̀ kó kún fúru eléyìí ẹyọkan eléyìí olóore ju kí ilé ayé kó kún fúru eléyìí lọ sọlọ jẹ pé ngbà mí àwọn èèyàn ó sọ̀rọ̀ ọ̀rọ̀ lè má rí bí wọn ṣe sọ ṣùgbọ́n nígbà tí àwọn ẹni rẹ àwọn èèyàn dáadáa tó ń sọ dáadáa ń pa àyàn eléyìí àpẹẹrẹ dáadáa ni àbí tí wọ́n ṣe pẹ́ ní sàn sọ ń pa rẹ̀ wọ́n àmọ́ délédélé wọn mọ̀ dáadáa so ló jẹ́ pé àwa náà gbọ́dọ̀ tún ara wa ṣe tún kọ́kọ́ ẹ ṣe jẹ́ kí kọ́kọ́ ẹ mọ́ kó ń ṣe pé ó máa ṣe nǹkan mí ń kọ́kọ́ ó máa ṣe nǹkan mí ń gbangba ta tó bá wọn gbangba ta at-tawhid ló fi àwọn èèyàn ṣùgbọ́n tó bá wà ń kọ̀rọ̀ wọ náà ló ń wá orogún pẹ̀lú ọlọ́run wọ lọ ń ṣe gbogbo oríṣiríṣi ẹlòmí wo pé bàbá súnà bàbá àdínì ní gbangba ta torí táwọn èèyàn rí nu ṣùgbọ́n lẹ́yìn òun náà ló ń bá wọn ṣe bọ́ ló ń gbé gbogbo oríṣiríṣi ló ń ṣètùtù àwọn èèyàn bá ní irú èèyàn bẹ́ẹ̀ nítorí táwọn rí èyí wò fọ ọmọ wájú ọlọ́run ọba o kọ̀rọ̀ wa ẹ kó dàbí gbangba wa ẹ ká dúró déédéé ntí ò dáa ní kọ̀rọ̀ etí ò dá gbangba kò dá ní kọ̀rọ̀ ìtọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ ní gbangba ó ṣe léèwọ̀ ní kọ̀rọ̀ náà má máa jìnnà sí àwọn nǹkan gbangba torí káwọn èèyàn rí ẹ bọ́ tó bá dé kọ̀rọ̀ ó mọ̀ lọ ṣe àwọn nǹkan yẹn ẹni tó páyọ̀ ọlọ́wọ́ bá ní kọ̀rọ̀ tó páyọ̀ ọlọ́wọ́ bá ní kọ̀kọ̀ ìwé yẹn bẹ́ẹ̀ gan ló ló páyọ̀ ọlọ́wọ́ bá ìpáyọ̀ ọlọ́wọ́ bá tá ń ṣe ní gbangba ta tó yàtọ̀ sí tá ń ṣe nínú ilé ó lè jẹ́ ṣeárí ni ẹ̀tọ́ bá lè ṣe ṣeárí níwájú àwọn èèyàn tó bá lè jọ gbé ọlọ́wọ́ bó ma sọ wípé kí ni ìsáàbù ìlàlẹ́dí na kùntùn tọrọ òun fi dúníà tó ń dúró àtẹjìdú na jaza ṣe bá wọn kalẹ̀ ń ṣiṣẹ́ dáadáa tẹ́ ṣe ibi kan lè bá rí ẹ lọ bá wọn ẹ̀sán ládàá yín lọ́dọ̀ wọn ni àbí ẹ lọ gba ẹ̀san ṣe rí yín lọ́dọ̀ wọn torí ẹ̀ eléyìí pàtàkì káwọn máa bẹ nínú àwọn tó ṣe pé àwọn èèyàn ó máa sọ dáadáa ń pa rẹ̀ ṣùgbọ́n ìwọ̀nba tán rí mọ́ ẹni ẹni yẹn kò tó ìyẹ́ yẹ̀mùyẹ̀mú àbí ṣinṣin wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́gbẹ́pẹ́ kájẹ́ kíkọ́kọ́ àti gbangba wa kí ó bára wọn mọ́. واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة نعيم ọlọ́run ọba subhanahu wa ta'ala ni anabi rẹ̀ sọ pé ó tọrọ ìrẹ̀ ọlọ́run ọba jẹ́ kí n láti bọ̀ tán dáadáa jẹ́ kí àwọn èèyàn lè máa sọ dáadáa ń pa mi jẹ́ kí àwọn èèyàn ṣoríire látara mi jẹ́ kí àwọn nǹkan tí máa fi kalẹ̀ ní àwọn travis kó jẹ́ àwọn nǹkan tí ó wúlò fáwọn èèyàn táwọn èèyàn ó lè máa fi tọrọ àdúrà fún mi mọ́ṣe lè tó ipé àwọn èyè pè ní ìmọ̀ ránṣẹ́ sí mi látara àwọn nǹkan tí mo fi kalẹ̀ ní nǹkan tó ń sọ àwọn èèyàn nù ní nǹkan tó jẹ́ káwọn èèyàn mọ́ ṣorí bú ara waj'alni lisana sidqin fil akhirin lílé waj'alni warasati jannati na'im ṣe mí kàmí kún àwọn tó ṣe pé yóò jogun aljanna waghfir li abi innahu kana bọ̀ọ̀lì bákan náà ṣàforíjì fún bàbá mi bàbá mi ti sọ̀rọ̀ inṣàlá àtúmọ̀ sọ̀rọ̀ lórí eléyìí abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ó jẹ́ kí a lè ṣiṣẹ́ dáadáa kọlọ̀ ọba fi wọn adùnmọ̀ ládàá rẹ̀ ó jẹ́ ká ṣe ọṣẹ́ dáadáa iná ẹni tí ó wojú lé rẹ̀ láì ṣe pé a ṣe é nítorí pé a kàn fẹ́ ìyàn wé ìyàn lásán kọlọ̀ ọba kí ṣe àánú wa kó fi ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa rẹ̀ wa sallallahu ala nabiyyina Muhammadin وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك